kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àgbà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀ àti gbogbo ọmọ èkó ní tilé tẹ́kọ́ èkó for show island for action ẹ kú iṣẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ ṣeré bẹ́ẹ̀ ẹ gbàlú yín lẹ̀ ẹ káre rákàdédé yín àwọn ọmọ yín ọ̀sọ̀tàn rẹ̀ lẹ́yìn yín lórí eléyìí tẹ̀ àmọ́ òun tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dìbò ẹ gbàlú èkó padà tógun tógun tógun tógun ńlẹ́jọ́ fìgbà torí táwọn náà pláwọn lẹ̀ ọ̀dẹ́rùn ariwo wọn lọ́kàn gbáyé ni ní tí wọ́n pláwọn lẹ̀ fún yín ọ̀dẹ́rùn àmọ́ ẹ fi hàn wọ́n wípé alágídí ló lè sọkọ wèrè ẹjọ ẹjọ dábòlẹ̀ bí orin bá kọrin ìkan tẹ̀ fún kan àmọ́ kòkò ìtàn ẹ̀yin tẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá mi share lecture yìí twenty twenty times ọba mi ọ̀dà orí bòyìn nígbà yìí ó kù ní báró ó tó kù síbẹ̀ mo ti sọ láì mọye ìgbà mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá mẹ́ta yẹn náà nìṣòro ìlú Èkó mẹ́ta yẹn náà nìṣòro Nàìjíríà kí ni mẹ́ta náà àkínfura tádàwọ̀ fi wọlé a máa ń ṣe bí òmùgọ̀ ni a ti wà accommodating jù àánú ti pọ̀ jù bẹ́ẹ̀yàn bá dẹ̀ ti wà careful jù yóò padà wà careless mm-hmm. tẹ́yàn bá ti lè sàánú jù yóò padà ṣèkà fúnra ẹ̀ a ní ká má sàánú èèyàn àmọ́ èyíkéyìí àánú tó ṣe tí ó kó orí burúkú báyìí ló dáadáa ọ̀kan nínú àwọn bàbá wa láyé dọ́hun wọ́n máa ń sọ̀rọ̀ lójú mi tí ará àta bá wá tó jẹ́ ìbátan ọlọ́run kẹ́ bàbá yìí wọ́n lówó wọn lọ́lá tí wọ́n bá wá tọrọ ẹ ẹ fún mi ní yàrá méjì kì í máa gbé ń bíbà wọ́n léwu nílé ọkọ ni o ẹ ọmọ bàbá kinní kan ọmọ ìyá kinní kan ni bàbá yìí á ní rárá màá fún ọ lówó lọ́rẹ́ǹtì ilé síta bàbá yìí wá lè fún lówó ọdún márùn ó lè fún lówó ọdún mẹ́ta mo wá bi bàbá yìí léèrè níjọ́ kan gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ọmọ tí wọ́n súnmọ́ bàbá yìí kí ló dé tẹ̀yìn kì í fi fún àwọn ará àtàláyè kan gbélé yín ẹ̀gbọ́n tí kùránì bí ni ẹ̀gbọ́n tájì ti bí ni mo ka gbogbo ẹ̀ síbẹ̀ bàbá yìí kú sẹ́ni ó ní kò lè yí ọ ó lóun bẹ láyé làwọn ọmọ òun kílèmù fáwọn làwọn nìkan tó wọn bá sí láyé mọ́ ẹni tóun yá ní yàrá lò yóò padà kílèmù kó ti gun òun lójú ayé òun ẹni tó ń fún lójijì ilé pé ẹ máa lọ gbébẹ̀ títí tẹ́ fi rọ́nà lọ wọ́n á kílèmù pé lójú ayé ẹ̀ ló ti fún àwọn àwọn ti lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ń bẹ̀ bí àbá díẹ̀ ti lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bì kan ti dọmọ onílé ó dáhùn lọ́rùn kọ́ wọn fún wọn lówó kan fi rẹ́ǹtì lé bùkán wa ẹni òun bá fẹ́ bùn ní nǹkan wọn máa kó bùn wọn lè lo agbárí láti fi gba property lọ́wọ́ anábì lọ́nà ogun tabuk ah ogun tabuk gbóná jajajajan anábì ṣẹ́gun ogun sùn àmọ́ anábì ṣẹ́gun wọ́n wá dé látọjú ogun

àwa là ń wò wọ́n pé àwọn ọmọ abúsá smart tó wà ní ibo láti gbà tí sàdáwù náà ti sọ fún wọn ní early fifty or early sixty tó ti sọ fún ẹ pé ìran mẹ́ta níbẹ̀ nàìjíríà ìran kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbà wọ́n láyè kan fi gbogbo ara jókòó ìran kejì náà ẹ gbọ́dọ̀ fi gbogbo ara fún wọn láyè àwọn wà friendly ìyẹn ìran yorùbá àmọ́ ìran kan bẹ́ẹ̀ gbogbo tó bá gbà ní ẹ fún ẹ má jẹ́ kán jókòó sí ìlú yín tán yán yán torí wọ́n gbà lùmọ̀ yín lọ́wọ́ wọ́n gbọ́n gan wọ́n smart sàdáwù náà ló ti sọ yẹn tipẹ́tipẹ́ àní kan parapọ̀ wọn mọ́lé ìrànwọ́ parapọ̀ wọn màkìyàn yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kárọ̀nà ìyá máa jẹ́ wà là ń bẹ̀bẹ̀. ṣẹ̀bọ̀ ìyá máa jẹ́ wà là ń bẹ̀bẹ̀ ìyá máa jẹ́ wà là ń bẹ̀bẹ̀ o ìyá máa jẹ́ wà ń bẹ̀bẹ̀. ìyá máa jẹ́ wà ń bẹ̀bẹ̀. ìlànà yorùbá ni ẹ̀ka péré tí mo rí tó jẹ́ pé tẹ́nìkan bá gbé àdá sókè tó fẹ́ sá àwọn èèyàn ládàá tó ń kálukú sálàgbàlà àgbẹ̀ tí ó forí gbági tí a forí gbọ́pẹ̀ táàdá yẹn ò bá ti bá wọn tẹ́nìkan kan ò kú ìran Yorùbá ò ní bọ́lọ̀ ti yọ yínná ẹ̀ sì gbà fọlọ́run ẹ̀ máa tún gbà fọlọ́run kódà atúndéwà kàkẹ́ táwa mùsùlùmí máa dá tí máa ń kó báyàn níbi nípọ̀ gbà wọn hmm. lọ bá ti gbèjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tó ń bínú sí i àwọn ìjà kan bẹ tọ́lọ̀ mú gbèjà rẹ tán tó tó gbọ́dọ̀ kọ̀ntínú ìjà yẹn kó má bàa kó má bàa yọ̀ kọ́ kó má bàa padà ní tó bá rí kọ̀ntínú ìjà yẹn èyí tó tóbi ju èyí tó fàjì yẹn tó lọ. ńlọsẹ̀lẹ̀ lọ́yìn ìran yorùbá wọn ti tó relax ìgbà tí ó bá tó oṣù mẹ́fà ìran yorùbá ó gbàgbé tójú wọn rí lórí ìbò èkó ẹ lọ kọ sílẹ̀ gbogbo ẹ mẹ́ta lé ẹ mẹ́ta lẹ̀ á ti gbójú kúrò ńbẹ̀ ìjọba ò ní mọ́nítọ̀ mọ́ aráàlú náà ò ní wọ́ọ̀rì mọ́ wọn ò ní bí kankan náà jọ ni wá táwọn ò dẹ̀jọ́ gbarú ẹ̀ nílùú wọn. wàkàìfà wà wídúkà wà á da àtàrùfà àṣẹ ìtàn ló dòwe nílẹ̀ lárúbáwá وكيف أواوجك ولا أثر فاسقا وكيف أواوجك arákùnrin kan ńlọrọ ayé pin kó lè bá àmọ̀ yí pé tó o bá wíìnì ogun kan wọ́n ti gbójú kúrò àwọn stubborn bat kan bẹ ọjà ogun yẹn lájàdélẹ̀ ni o gbọ́dọ̀ já ní halfway bó o bá já ní halfway àgékù òjò ọmọ ń sọ̀rọ̀ ju ejò tó wà láàyè lọ. táwọn bá ń bẹ ti bíìtì àwọn lórí eléyìí àwọn ti plan mi wọn á mójú yín wálẹ̀ wọn á bẹ̀bẹ̀ wọn á fà yín mọ́ra wọn á bribe àwọn tó yẹ ká bribe wọn dọ̀bálẹ̀ fẹ́ni ó yẹ wọn dọ̀bálẹ̀ fún wọn ó yíra wọn ṣe gbogbo ẹ̀ má ṣe yẹn láti tún lọ perfect plan mi against ìgbà mi ìtẹ́tún jáde. arákùnrin kan níbi ń pa ó wá àròlé ayé ẹ̀pin ó ló fẹ́ lọ kù ló bá mọ́kùn ó fẹ́ hàǹgà rẹ̀ ó fẹ́ pokùnso ló bá débi tí ó ti pokùnso nínú tan àlọ́ àlọ́ ọ̀lẹ́ lárúbáwá ó débi tí ó ti pokùnso lejò kan bá yọjú látinú ọlọ́run bá fún ejò yẹn ní ọ̀rọ̀ sọ ejò yẹn bá ní ọ̀rẹ́ wa kí ló dé tó fẹ́ para ẹ̀ kí ló dé mọ́ para ẹ̀ tó o bá lè para ẹ̀ máa ṣe ọ lórí o oore náà ni wípé wàá máa wá bí báyìí ọjọ́ keje keje ni kò máa wá tó o bá ti dé bí báyìí máa pè mí lórúkọ báyìí màá máa jáde nínú o tí mo bá ti jáde màá máa pọ gold raw gold màá máa pọ jáde fún ẹ lọ́ọ̀ta kó sọ ẹ́ dolówó tó bá tó dijọ́ keje tó padà wá àfi tó o bá ní ìdí mi lókun tó o bá ti ń pè mí màá máa dá ẹ lóhùn àmọ́ mọ́sàbùsí o arákùnrin bá bẹ̀rẹ̀ sí ó di olówó òjijì ó di olówó yahoo ó di olówó yalumọ owó yìí pọ̀ ọwọ́ àlọ́ òde kan ó ti gbọ́kànlé pé òun á bá owó nílé lọ́ba náà gbogbo owó tán gbogbo èèyàn ló wà dọ̀ rẹ̀ ọwọ́ àròyìn pé ẹ̀mọ̀ tiẹ̀ gbọ́ kí ló dé tí màmá lọ bí ejò wà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ láti lọ tọrọ owó lọ́wọ́ ejò ejò lásán lásán the president ní pé kó wọ́n pa ejò tóun bá pa góòdì kúnnú rẹ̀ nítorí tí ń pẹ́ yọkọ̀ kan níjọ́ méje jọ́ méje gbogbo ìfun góòdì gbogbo ìfun ejò yẹn kìkì góòdì ni tóun bá kó gbogbo ẹ̀ jáde lẹ́ẹ̀kan náà iná òun ò lè tòsí mọ́tò òun àfikún. sẹ́yìn mọ̀ pé èdò ṣe láàánú ni ìkàlejò náà àmì èdò sí òun láàánú èdò ògọ̀ èkó ògọ̀ àmọ́ òun ló ṣe láàánú. ọwọ́ àṣẹ láàánú ló bá jẹ́ pé tó bá ti débẹ̀ ní wá gold lọ́ba rò pé ẹjọ́ òun kú kan lọ pa ìjò yìí kí n túnú ọ̀tán òun ò lè máa pò yínú gbọ́mọ́ odidi olówó odidi ọlọ́lá òun á máa dá security dúró létí igbó ah no enough is enough òun gángan lòun nílẹ̀ bí ìjò yẹn wà òun lòun ni àsó lọ ra ilẹ̀ ejò wà ó fi fi owó ejò ọ̀nà ó ilẹ̀ ibi tẹ́jọ́ ń gbé ọwọ́ àtijọ́ náà lọ́ba débẹ̀ lọ́ba pé ejò lóhùn rárá ejò bá dáhùn bẹ́jọ yẹn ṣe ń sáré bọ̀ bẹ́ẹ̀ ló fa àáké yọ ó fẹ́ gé orí ejò yẹn díẹ̀ lára àáké yẹn ló kàn máàkì ọrùn ejò ejò bá rọ padà ọba ni wọ́n máa fọ́ gbogbo ilé ejò yẹn wọ́n fọ́ gbogbo ilé rẹ̀ wọn ò yé ejò yẹn lọ́ba fi bínú lọlé sowó tá a bá ń ṣiṣẹ́ kún ni kì í tán bọ̀rọ̀ kò ṣiṣẹ́ kówó mọ́ owó ń tán lọ owó ń jó lọ ẹ̀yìn ló bá tó padà wá sí di etí ejò ọba tó mú okùn ìjọsí ó tó mú dání ní bá ń sun ẹkún ní ntomi lójú a kò sẹ́ni tó rí tí ò ní kànú ẹ̀ a ò nílò òun okùn kó tó gẹ́ àsekítálíkà kó mọ̀ ní àsopọ̀ ẹ̀jú kẹ́yìn odò lọ́wọ́ kó wá dolù sí lọ ìwọ ètò jáde wá ràn lọ́wọ́ tó ọba fẹ́ kó wọn kú lónìí yìí lòun okùn lọ́ba pé ejò lóhùn rárá ejò sì jáde wá ejò yóò wá yọrí tán ó yọrí díẹ̀ síta ejò yẹn wá bí pé ọ̀rẹ́ wa kí ló tún fẹ́ ó ní gbogbo tóun ní lójú tán ó forí jẹun ni ènìyàn lòun ènìyàn ò lè ṣe kó má ṣàṣìṣe àwọn èèyàn náà ti hùn ó foríjì hùn ní ejò wa dá lóhùn pé ọjọ́ kú rẹ ìní gangan ló pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jáde láyé. bó o pokùnso ejò tí ó ọjà ẹ̀wọ̀n lè ní ọgọ́rùn-ún yòó lóṣù. ọ̀fẹ́ kèmí àti ẹ̀wọ̀n jọ máa sọ̀rẹ́ padà ká tó sọ̀rẹ́ padà wà kẹ́yìn bá wà á dúkà wà á dà àtàrò ojú àpá ẹ̀ nìyí bó o láṣẹ tó fẹ́ jọ gbé lálàáfíà tí n fi trust yẹ mọ́ tí n fi tún trust yẹ tí n fi trust yẹ ojú àpáni ọlọ́ni ò pa mí ọlọ́ni ló ní kí n smart ju ẹ lọ ò lè o sọ pé ò pa mí káyífà wọn àwùjúkà wọn á dá àgbà òfà ojú àpáni a lè tún jọ sí mọ́ bó o bá kú tètè kú máa bá tiẹ̀ lọ nítorí aláìmoore ti rí nìyẹn dúpẹ́ fọlọ́run rẹ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa dúpẹ́ fún mi sábàbí ọ̀rẹ́ wa ẹ̀rù rẹ àná o yóò gbà mí. dúpẹ́ fọlọ́run rẹ ọlọ́run wa dúpẹ́ fọlọ́run rẹ ọ̀rẹ́ wa dúpẹ́ fún sábàbí ọ̀rẹ́ wa. bẹ̀rù dúpẹ́ náà yóò gbà mí ràn dúpẹ́ fọlọ́run rẹ ọ̀rẹ́ wa. ìlà haúsá wọn smart haúsá gbọ̀ngàn ẹ̀wò kó di nineteen ninety ìlà haúsá gbogbo sẹ́tò létò lé àwọn ẹlẹ́bàá bẹ̀ nílẹ̀ yorùbá àwọn náà fọ́ àpáta àwọn náà ń gbẹ́ àwọn ni wọ́n la igi àwọn ni wọ́n roko gbogbo sẹ́tọ̀ lélẹ̀ yorùbá lẹ́bàá wọn àsìkò yẹn táwọn ń dẹ́yẹ̀wò lẹ̀ yorùbá àlùmọ́jìrì ti pọ̀ jù lọ́hùn ní fi tì wọ́n jáde kan lọ ṣiṣẹ́ kan mọ́wọ́ wálé àsìkò táwọn ń ṣe gbogbo yẹn nílẹ̀ yorùbá tẹ́ ẹ bá rí taxi mẹ́wàá ní ilẹ̀ haúsá nígbà yẹn ìran yorùbá ní wà mẹ́sàn-án bẹ̀ haúsá kì í wa taxi haúsá kì í ṣe mẹkáníìkì tẹ́lẹ̀ haúsá kì í ṣe panẹ́ẹ̀lì gbogbo ṣe artisan ìran yorùbá ní ṣe majority ẹ̀ lọ díẹ̀ díẹ̀ ni wọ́n smart wọ́n rí pé àsìkò mùtẹ́fígẹ̀rínkà kọ́rí ìlú rẹ̀ á wa ni kò wọ́n stop ẹ̀ wọ́n wá change system kí ni wọ́n fi change system wọ́n lé wọn lù wọ́n lé àwọn lé Yorùbá nílùú wọ́n dẹ̀ lé Ìgbò nílùú kí ni nǹkan tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn gangan ní adọ́gbọ́n gbà lọ́wọ́ wọn àwọn ọmọ wa ti ń lọ lagi ti ń lọ kò sí táwọn náà lè ṣe kò sí ìlú ilẹ̀ Haúsá tẹ délé ni tẹ́ ẹ bá rí taxi mẹ́sàn-án Haúsá ní wa mẹ́sàn-án tààbọ̀ wọ́n ti gbá gbogbo Yorùbá kúò ní fídì transport wọn díẹ̀díẹ̀ silently yàtọ̀ fún tẹ̀yìn Yorùbá tí ó dariwo gbogbo spear part tọmọ ibo ń tà wọ́n ti lọ kó àwọn ọmọ wọn pé kán lọ kọ́ àwọn ọmọ wọn náà wá kọ́sẹ̀ spare part wọ́n wá dọ̀ka ń bẹ̀ bí ọmọ ibo lóhun ọ̀tá fún wọn mọ́ wọn kíá wọ́n ti mọ̀nà àwọn náà ti ń ta fúnra wọn gbogbo tó jọ mọ́ kìrìkà fúnra wọn ni wọ́n lọ́jà wọ́n fi rán ẹni pọ́ǹtì mọ́ ẹ wo báwọn ṣe lo láì fún wọn ẹ wo bí Yorùbá ṣe ń lo tiẹ̀ ẹ wá wò bí ibo ṣe ń lu tiẹ̀ lẹ́kọ̀ọ́. àníyí kan para àpọ̀ wọn mọ́lé. ìrà wọn para àpọ̀ wọn màkìyàn. yorùbá ẹ jẹ́ ká pàwọ́ ọ̀pọ̀ kárò. kíyà máa jẹ́ wá ń bẹ̀bẹ̀. ṣẹ́gbọ́n kíyà máa jẹ́ wá là ń bẹ̀bẹ̀. kíyà máa jẹ́ wá là ń bẹ̀bẹ̀ o. kíyà máa jẹ́ wá là ń bẹ̀bẹ̀. kíyà máa jẹ́ wá là ń bẹ̀bẹ̀. ìgbà táwọn north tí wọ́n change tí wọ́n change sínú ìran yorùbá before nineteen eighty àgbẹ̀ ni wá kò sóúnjẹ tá a lè produce ìran yorùbá kì í retí oúnjẹ láti zone kankan tó jẹun ẹ̀kan náà ìran yorùbá yípo bìrìbì ló bá di pé bọ́ọ̀ bá ṣe lọ́ọ̀yà kó ṣe dókítà kó di pamsec kó di akọ̀wé secretariat o ò tí ì lajú tàbí kọ́ ọ̀dà kátàkì àwọn yẹn sì ṣe dáa o àwọn ọ̀dọ́ yorùbá àwọn ò lè lági ọ̀dọ́ yorùbá ò lè fọ́ àpáta ọ̀dọ́ yorùbá ò lè ṣiṣẹ́ ìdọ̀tí ọ̀dọ́ yorùbá ò lè ta pọfupọ́ọ̀fù bẹ́ẹ̀ bá rí ọmọ yín bòdò ní àárọ̀ ìtì ń ta pọ̀pọ́ọ̀fù tó bá gbé oṣù ká tó gbé gíláàsì yẹn lé tó bá yọ báyìí ẹ̀rí gbogbo àwọn orí ẹ̀ tí ọkà jọ that's a sign of hard working. bóyá ìran yorùbá lè ṣe wẹ́ ìran yorùbá ló wá ọ̀rá ìsà lẹ́kọ̀ọ́ ìran yorùbá ló wá di ló kí tún ni ló ọ̀rá ìsà àwọn ní àdọmọ gbalẹ̀gbalẹ̀ ọmọ onílẹ̀ ọmọ ọ̀talẹ̀ kan èèyàn mẹ́jọ ọlọ́gbalẹ̀ onílẹ̀ gbalẹ̀ onílẹ̀ ìran yorùbá ló di bẹ́ẹ̀ nílùú bàbá wọn nígbà táwọn haúsá táwọn upgrade ara wọn ẹ̀yìn tangrade ara wọn ìran yorùbá ló wá kò sí tó burúkú yóò ṣiṣẹ́ agbèrò àmì ẹ̀ lọ gbogbo mọ́tò tí ń bẹ ní gáràjì tí mọ́tò tí ń bẹ ní gáràjì tó bá jẹ́ fifty àwọn tí wọ́n dúró ń bẹ̀ tí wọ́n fẹ́ jẹun lára mọ́tò fifty yẹn wọ́n lé one thousand. ṣé kò ṣiṣẹ́ mọ́ ni tọ́ọ̀gì ń bẹ ní gbogbo òlú yòókù náà àmọ́ tọ́ọ̀gì tilẹ̀ Yorùbá yàtọ̀ tọ́ọ̀gì tí ọmọ fagbó lọ́sàn-án lóru tọ́ọ̀gì tí ò sí tí ò lè bàjẹ́ nítorí ordinary one thousand naira àwọn tọ́ọ̀gì tọ̀dọ̀ wọn lọ́hùn tàwọn tí wọ́n ń tẹ spare part àwọn tọ́ọ̀gì tiwọn àwọn ṣe tọ́ọ̀gì tiwọn débi pé bílíọ̀nù làwọn bí wọ́n bá jáde wọ́n gbé tọ́jọ́jú ni tọ́ọ̀gì ilẹ̀ Yorùbá ò gbé tọ́jọ́jú ni ó di ọ̀dà ọlọ́run kọ̀ ànábì làánà rẹ̀ ìbínú ọlọ́run nígbẹ̀yìn rẹ̀ mo fi sọ̀rọ̀ ni. yorùbá yọjọ́ wo la tó fẹ́ lajú ẹ̀yin tẹ àwọn ọmọ tí wọ́n nílùú èkó ọ̀tàlẹ́ bàbá ẹ̀ ọ̀tà ọ̀tàlẹ́ ìyá ẹ̀ tòkútòkú ti ń bẹ̀ ń bẹ̀. ó kówó ó lọ ra ó rò pé òun ó lu òyìnbó wọ̀ kò rí lu òyìnbó wọ̀ wọ́n gba ọ padà sílé nígbà tó padà sílé ọmọbòmíì tó lè gbé mọ́ àdúgbò tí bàbá rẹ̀ ti gbélé tóun náà ti jẹ́ láńlọ́ọ̀dù rí àdúgbò ńlọ padà sí tí wàá gbowó ọmọ onílẹ̀ ibo ńlẹ̀ tiẹ̀ wà tó fi gbọmọ onílẹ̀ bíi owó ọmọ onílẹ̀ bíi kò sí kò nílẹ̀ ẹyọ kan bẹ̀ a sì ní Yorùbá ní future kí ni future ọ̀nà Yorùbá àní yìí kán parapọ̀ wọn mọ̀lẹ́. wọ́n mọ̀lẹ́ àwọn parapọ̀ wọn màníyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú. kíyà máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. kíyà máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. àwọn ará pọ̀ jù nínú politics àwọn ará yọkùnrin àpọ̀ nínú politics o ẹ̀tẹ̀ náà Yorùbá ló pọ̀ jù. ìran Yorùbá ló ti jẹ́ pé ọ́fíìsì ẹ̀yọ̀ kan ọ́fíìsì ẹ̀yọ̀ kan ẹ̀ẹ́mọ́yé ìyẹn Yorùbá ti rántí lé ni nígbà wọn fẹ́ ṣe primary baba Tinubu primary APC ní north ẹ mọ iye Yorùbá tó jáde tó ló fẹ́ ṣe president ni ẹ mélòó la Hausa Hausa fi ọ̀pọ̀ ju Yorùbá lọ́ta stein mélòó ló jáde nínú wọn rẹ́ẹ̀pù ẹyọ kan èèyàn bí ogún ní ó dìde kó fẹ́ gba tíkẹ́ẹ̀tì nígbà tá a níṣẹ́ a níṣẹ́ ọ̀lẹ́ ó lè ó ń kájúkú fẹ́ lọ jáde ó lè fọwọ́ náì lókun náà àwọn tí wọ́n fẹ́ lọ síjọba mm-hmm. bóòlù lè ó ṣe é ṣe déjọba tẹ́ ẹ lérò pé yóò túnbù ṣe kò ní túnbù ṣe yóò kún tí ó kún yóò kún bẹ́ẹ̀ náà ló jẹ́ kí n sọ pé ó dijọ́ tí wọ́n bá tó separate ìbò president kúrò lára àbò senate àti rep ọjọ́ yẹn láàtọ̀ ní true representation l'Abuja. torí bò sùnmáyì olórí tó bá popular ní ọmọ ìgbé majority wọlé àìmọye èèyàn ti ń bẹ ní senate ń sè ti ń fẹ́ fún o tó jẹ́ pẹ́ kò yẹ kó níbo mẹ́ta tí ó bá sí ọlá bàbá Tinubu tí ó sí ọlá Òbí tó ti sọ̀rọ̀ ẹlòmíì wa kò kó níbo mẹ́ta. ibo la ń lọ ọmọ Yorùbá ẹlẹ́fẹ́ dá dúró èèyàn mélòó ló kù lóko ẹja dọrọ ibo lẹ́tì lè rí oko one thousand acres nílẹ̀ Yorùbá oúnjẹ tẹ́ ń jẹ ẹ̀wọ̀ bí tó ti ń wá láyé gọ́fìnà tó lọ kí gọ́fìnà yìí tó wá wọ́n sẹlibrétì kinní kan ó yẹ kéèyàn dọwọ́ bojú ìlú èkó tó wà láàrin omi kẹ́bí tó wà ní desert òun ló wá kó ìrẹsì wá tà fún yín ẹ wá ṣe pyramid yẹ lẹ wá ń ṣe kẹ́bí Lagos rice pyramid la ilaha illallah ẹni ó wà ní desert ó gbin ìrẹsì ẹ̀yin tẹ́ wà nínú omi ẹ̀yin wà sẹlifúrẹtì ẹni ó wà desert tó fi irrigation bẹ̀rẹ̀ sí ọwọ́ àtàfẹyìn tẹ́ nílẹ̀ tẹ́ lè fi dákú látijọ́ náà tó ní àárọ̀ yìí kí ni development ti Lagos state ní lórí agriculture development wo níbẹ̀ lóògùn development wo níbẹ̀ lọ́yọ̀ development wo níbẹ̀ lọ́sùn èwo níbẹ̀ ní Oǹdó èwo níbẹ̀ lẹ́kìtì ọjọ́ wo la tó fẹ́ ronú ẹ dákun ẹja ronú dáadáa wà káífà wà ìdúkà ooo wà á ẹ wo kíní kan dájú ìran haúsá ó trust ara ẹ pé nàìjíríà ni ó ti dà fóun eighty percent ọmọ haúsá kò ní nàìjíríà kì í jẹ́ kán lè talé baba wọn tọ́mọ haúsá bá wà ní tí ó jẹ títí òòrì yóò kọ́ ìsoko yóò lọ dàkú ẹ̀yin fojú àwọn alimọ́njìrì ni àwọn alimọ́njìrì yẹn tó bá ti dàgbà kò ní jókòó síbẹ̀ mọ́ ń lọ dákú nu ìran Igbo as from the age of ten ni wọ́n ti máa kọ́ níṣẹ́ teenage do spare part spare part wọ́n ti máa fà mọ́dọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ jẹ́ àkọ́mpíà development personal development business development entrepreneurship ìran Yorùbá ìran Igbo àti ìran haúsá ẹ jẹ́ àyẹ mẹ́tẹ̀ẹ̀ta wò káwá gbé lórí Lagos state ẹ̀yin èkó kẹ́lẹ́ mọ̀ pé iṣẹ́ ń bẹ fún yín láti ṣe káwá gbé sórí ilẹ̀ yorùbá ìran ibo tó bá dá ṣọ́ọ̀pù sílẹ̀ ó lè máa fara jìyà tó bá ti rí pé ń jọbẹ̀ ẹ̀ bọ̀ kò ní gba ọmọ yorùbá kan kó wá bóun ta ọjà ní ṣọ́ọ̀pù ẹ̀ láéláé yóò ránṣẹ́ sílùú wọn ni kábọ̀ fi chinedu kábọ̀ fi ránṣẹ́ ọmọ bàbá ẹ̀ tàbọ̀ ọmọ ìyá ẹ̀ tàbọ̀ ọmọ bàtàn ẹ̀ wọ́n jọ máa ta ọjà bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bọ́dà rẹ bá ti di pé ọmọ yẹn ti pẹ́ lọ́dọ̀ ẹ̀ ọmọ yẹn ti tó ṣe freedom òun ló máa wá ṣọ́ọ̀pù fọmọ yẹn òun ló máa kó ọjà sínú ṣọ́ọ̀bù yẹn fọmọ yẹn á tún wá fún ní owó tí ó fi establish ìwọ náà establish tó sí ibi tí ṣọ́ọ̀bù tiẹ̀ sì wà ní òwà tiẹ̀ náà sí kó lè máa mọ́nítọ̀ ẹ̀ bọ́ ọba fẹ́ rajà lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pọ́mọ sẹ́ẹ̀ lóní tó bá ti sọ yí pé make go to my second shop kò ní second shop ṣọ́ọ̀bù ọmọ sẹ́ẹ̀ rẹ̀ tàbí tàbú ẹ̀ ní ti lọ mú wá nǹkan lónìí ọmọ yẹn náà bẹ̀rẹ̀ sí ní develop nígbà tí ó bá ṣe díẹ̀ ẹ kàn rí ogo chukwu spare bad òun náà ti tán lè sábà ọdún òun náà tó lọ mú mi wá yóò tó máa grow àmọ́ nílẹ̀ yorùbá ẹni tí ó kọyàn níṣẹ́ nílẹ̀ yorùbá kó tó kọ parí yóò ti gbé list lé lọ́wọ́ báyìí owó freedom àwọn ń fún ẹni tí wọ́n kọ́ níṣẹ́ lówó fámìlì rẹ̀ náà ni o ìran yorùbá ò ní tírẹ̀ ní fámìlì rẹ̀ kó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yóò ní yóò bá sẹ́rùn jẹ ìran yorùbá wà bẹ̀rẹ̀ owó freedom lọ́wọ́ rẹ̀ ẹni tí ò tí ì rárin iṣẹ́ wọn á tún ní kó ṣe pàtì àbádùn àbábọ̀ yóò jẹ gbèsè lẹ́yìn freedom kò ní rojú ráyè ọkọ̀ kan yóò ta gbogbo oníṣẹ́ nǹkan ẹ wá wò tàwọn haúsá tí kan nu wọn bá ń ṣe business ẹ̀wà ní ń tà ní iṣu ló ń tà ní kinní kan ló ń tà ní àwọn fámìlì ẹ̀ ní ó lọ mú wá nínú ìran wọn ẹni tó bá lówó nínú wọn bẹ́ẹ̀ nìkan bá lówó gbogbo àdúgbò yẹn ti lówó wọn àjẹ níbẹ̀ lọ́nkọ́ burú torí ẹ̀ mọ̀ pé gbogbo àwọn jọ ń jẹ ni wọn àjọ jókòó wọn lórí ẹni wọn àjọ ṣe mítìnì wọn àjọ pín ọmọ ẹnì kọ̀ọ̀kan síbi tí ó ti sóríire àwọn rọjú pín ọmọ wọn sí navy wọn pín ọmọ wọn sí sójà wọn pín ọmọ wọn sọlù sí police wọn pín ọmọ wọn sí immigration ìran yorùbá tẹyọ kan péré bá lóun lọ sójà yorùbá òde lè babaláwo mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mélòó ni mo fi sọ fẹ́ para ẹ ibo láti wá fẹ́ jọra wàrà yìí ẹ̀yin èkó ẹ wake up ẹ lajú yín dáadáa kíní kan kì í sàyàn lẹ́ẹ̀mejì láàyò lè dágùn lè mú mi fíjú rin wa hídé mẹ́rin àtàyè ẹni ó bá sọ fún yín kó ti tán ó ń tàn yín jẹ ni kò ì tán gbogbo àwọn ọba ọba tí wọn jáde gbogbo àwọn ọba ọba tí wọn jáde lórí ọ̀rọ̀ mi ìsọ̀rọ̀ tẹ́bọ̀ àtọ̀rọ̀ tí wọn gbé o gbogbo àwọn ọba tí wọn jáde tán ẹ̀mí yóò gùn lórí ọlá. gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tọgbà ìkólẹ̀ ẹ̀ ní ráàrí láyé. ìlú Èkó ò ní di tẹni ẹlẹ́ni nínú gbogbo ọ̀rọ̀ láyé ìran haúsá ka language wọn kún kan èdè wọn ó pàtàkì sí wọn jù ìran ibo ka èdè wọn kún kan kò sí ọmọ ibo tẹ́bi tí ò ní gbọ́ èdè ibo àwa lè máa gbọ́ broken lè máa gbọ́ pidgin kún lẹ́gbẹ̀ẹ́ yóò gbọ́ èdè wọn ìran yorùbá ló jẹ́ pé tó bá bímọ mẹ́jọ mẹ́jọ ìjọ kò sí kankan tí ó gbọ́ yorùbá òyìnbó ni wọ́n máa sọ. amẹ́ríkà o bá amẹ́ríkà ṣe lajú tó britain ló colonize wọn wọn ní títorí pé britain ló colonize àwọn kí wọ́n sọ british english láíláí english tiwọn ni wọ́n máa sọ. nígbà tí wọ́n fẹ́ ba èdè yorùbá máa jẹ́ mọ́ èkó wọ́n introduce pidgin english wọ́n lámì ọ̀làjú ni láti lè destroy the language yorùbá torí inú tẹ́ ẹ fi lè claim pé ìlú kan ló ní ìlú language tó bá sọ ni tí wọn bá ti sọ language yẹn mọ́ wọn ìsára mi ẹ̀ ọ̀tọ̀ lára níbi tí wọ́n jẹ́ àti kó ni wọ́n ń ṣe níbi táwa wọ́n bà language yorùbá jẹ́ wọ́n mọ yorùbá lẹ́nu wọ́n introduce pidgin english fún ìlú èkó èkó náà sọ pé gedegbe lè kó wà wọ́n rò pé àmì ọ̀làjú ni kò sí ní tó burú kí pidgin wa bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ cover èdè yorùbá lẹ́nu ọmọ èkó láéláé ìwọ̀nba èdè yorùbá tó kù lẹ́nu majority èkó olórin ẹ̀yọ̀ bẹ́ẹ̀ bá yọ orin ẹ̀yọ̀ kúrò lẹ́nu ẹ̀kọ́ gbọ́ Yorùbá mọ́ tí ọba sọ pidgin lókù àwọn ọba wa náà majority ò sọ Yorùbá mọ́ òyìnbó ni wọ́n ránpọn ránpọn ọba tó yẹ kó jẹ́ àmì culture lẹ Yorùbá custom lẹ Yorùbá kó sọ Yorùbá kínú gbogbo Yorùbá ó dùn pé yes àwọn àríkọ́sẹ̀ wa ni òyìnbó ni gbogbo wọn náà rán àníkan parapọ̀ wọn mọ̀lé. wọ́n àwọn parapọ̀ wọn màníyàn. yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ o. kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ́ wàhálà.